وجعلنا بعضكم لبعض فتنة أتصبرون وكان ربك بصيرا جعلنا بعضكم لبعض فتنة ابتلي الغني بالفقير والفقير بنفسه كان بلاء للغني ابتلي الوالد بولده وابتلي الولد بوالديه وهكذا دواليكم ثم عقب الله عز وجل هذا الكلام بقوله أتصبرون أي أن المخرج في هذه الابتلاءات هو الصبر والصبر والصبر إلى أن نلقى الله عز وجل وكان ربك بصيرا adúgbò lọ́dọ̀ olúwa ọba wa atọrọ àlékún kẹ ọlọ́run àtàánú rẹ̀ kó bá anabiwa muhammad sallallahu alayhi wa sallam àtúgbà àwọn aráalé anabi àtàwọn sọ̀hábẹ́ anabi. An àtògbẹ́ni tí máa ń tẹ̀lé lànà nẹ́bì náà tó fi dùdú àlùfíàmà olùwà mọ́sá kàwa náà fún wa. ẹ̀yin arúgbìn ọlọ́run èwo lèyìn ó ronú sínú ọ̀rọ̀ olúwa ọba wa nínú alukur'an al-karim bá a ti gbára wa yànjú ẹ̀dá kan ẹ̀já máa ké ẹ̀já máa gbọ́tùmẹ̀ kò séyìí tẹ̀yìn ó ronú sínú ọ̀rọ̀ ọlọ́run tí ò ní rẹ́kọ̀ ayérayé ẹ̀kọ́ tí ó wúlò láyé ẹ̀kọ́ tí ó wúlò fún yàrá ìkìyàmà. ẹ̀rí tí mo fẹ́ pàkíyèsí gbogbo wa sí lónìí. ò ń lọ́rọ̀ ọlọ́run tọ́pọ̀lọpọ̀ owó ti kà láìmọye ìgbà náà. olúwa ni ja'anna ba'dakum li ba'din fitna ọlọ́run ní gbogbo yín bẹ́ẹ̀ ti wà láyé àdánwò la fi ń ṣe fúnra yín fìtínà la fi yín ṣe fúnra yín fìtínà lọ́mọ jẹ́ fún bàbá rẹ̀ fìtínà bàbá náà jẹ́ fọ́mọ olówó jẹ́ fìtínà ẹni tí ò ní tálíkà náà àdánwò ni wọ́n fáwọn olówó ọlọ́run fàáfà àdánmọ́ kéwò ọ̀sọ̀mọ́ kéwò náà lá àdánwò fàáfà àwọn tí ń darí wa àdánwò ni wọ́n fún wa àwa tí wọ́n ń darí náà ń kọ́ àdánwò làwa náà fáwọn náà ọlọ́run níbẹ̀ ti rí mo jàǹnà bá àbọ̀kùn lè bá àgbẹ̀ fìtìnà ọlọ́run ti sọ̀rọ̀ tí ò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ ó ní bí mo ti dá yín bẹ́ẹ̀ ti máa lò ó nù apá kan yín àdánwò ní pápá kejì bàbá wa ara dánwò ọ̀sẹ́ni tí ò ní béèrè kí lọ́nà àbáyọ nínú àdánwò olùwọ̀ wàá jẹ́ òjìnà nínú àyà yìí náà ó ní àtàsíbìrú lẹ́ni sùúrù fúnra yín. هذا هو المخرج ولا مخرج بعده ọ̀nà àbáyọnu àdánwò lèmi àti wọ́n jẹ́ fúnra wa àdánwò nìyàwó fọ́kọ náà kí wá lọ́nà àbáyọ àbá máa wá túbí gbogbo gbà àbá wá rojọ́ gbogbo gbà àbájẹ́ máa wá dá síjà gbogbo gbà náà ni àtàkùnlérú olùwà ní ẹ̀fẹ́ gbádùn ayé bẹ́ẹ̀ ti rí nu bí mo ti dá yín nu bẹ́ẹ̀ ti lò nù bàbúkùn lè bá àbí fìtìnà apá kan yín àdánwò ni ní ọjọ́ ìfagbákejì àmọ́ bẹ́ẹ̀ bá wá fẹ́ live with and by àdánwò ọlọ́run yìí then move on in your life àtàkùnbèrú ẹ fara dara yín o ẹ ní sùúrù fúnra yín o wa kana rabbuka basira olúwa ọba yín sì rí ẹni ó ṣe sùúrù tó gba bọ́lọ̀ ń tètò tòun ọlọ́run lòun mọ́ ẹni ọwà níwàkúwà náà tí ó padà wá sí sùúrù ti pa náà àkáànà rọ́bù kàbàtì ọlọ́ni gbogbo ẹ̀dàwó olúwarí jàmá mùsùlùmí inú àwọn tí ọlọ́run fi dára wọn wò láyé mo ti kà á kalẹ̀ ni gbogbo wa pátá gbogbo bá a ti kanra wa síra wa wà láyà dánwò lájẹ fúnra wa ọlọ́run jẹ́ apáàsì àdánwò lólórí fáráàlú ara wa ni ó ti ṣèdánwò bóyá yóò fèsì bóyá yóò paasi ibi ọlọ́run ó ti gbé ìdánwò tiẹ̀ nù. àdánwò làwọn tẹ̀ ń wò lókè ní fáwa náà ibi táwa náà ó ti fèèlì tá a ara wọn ni. bẹ́ẹ̀ lọ́lọ́run dá olówó wò látara tálíkà ọ̀dá tálíkà náà wò látara olówó àtẹ́sìmírùn sẹ́fara dára yín sólọ́wọ́ dòńdòtọ́lọ́ ni ó dúró títálíkà náà ní tayọ àlà ọlọ́run wàkánà rọ́bù kàbàtìyàn gbogbo ìtẹ́ bá wá wí ẹmú bẹ́ẹ̀ olùwọ́ba yín lòún rí yín o lójú ayé anábùwà muhammad sallallahu alayhi wa sallam abu hurairah radiyallahu anhu wa Abu Dharr al-Ghifari radiyallahu anhu àwọn àgbà sọ̀hábì ànábìnú ọlọ́mọ́sá sàlékún yọnu rẹ̀ fún wa àwọn ni wọ́n fi àdíìsì yìí ṣe wá láǹfààní wọ́n ní gbòdìjọ́ kan intalaqa fuqara'u al-muhajirin ja'u ila an-nabiyyi sallallahu alayhi wa sallam ahlu ad bil-ujur يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون بفضول أموالهم ولا نتصدق àwọn tálíkà lójú ayé ànábì sallallahu alaihi wasallam wọ́n kóra wọn jọ àwọn náà rò síwájú wọ́n rò sẹ́yìn wọ́n ní ẹjá lọ bá ànábì sallallahu alaihi wasallam fuqara'ul muhajirin àwọn tálíkà wọ́n jẹ́ fàkírù fúkọ̀ráwù wọ́n tún wá jẹ́ minal muhajirina àwọn emigrant pẹ̀gbẹ́ bí ẹ̀jẹ̀ ní nǹkan dùn wọn wọn ò rí múwá mẹ̀dínà tí wọ́n di méjì aláìní paraku ni wọ́n kí ni wọ́n wá rojọ́ bá nàbí ìjọ náà jẹ̀mọ́ sọlọ́dọ̀ ọ̀sọ̀lọ́. zahaba ahlud dusuri bil ujur ìwà nàbí gbogbo ládàtọ́lọ̀ ń kó kalẹ̀ àwọn olówó ni gbogbo ẹ̀ làwọn olówó ti kó lẹ̀ tán ah, èyí sẹ́gbó lẹ ti rò ó wọ́n ní sọ lónìí ká mẹ́nu sọ́ọ̀lì à ń gbé wọn àwọn náà sí yẹ̀sùn mú náà ká mẹ́nu sùn à ń gbàwẹ̀ àwọn náà ń gbà wọ́n yẹ sọ́sọ́ dẹkú nẹ́bí fudú ní amúhàlìhìn àwọn tó wá lówó gbọ́dọ̀ ìwà nẹ́bí bá níta ní ọ̀dà sí ọlọ́run pẹ̀lú owó àwọn ọba tó jáde wọ́n náà ló lálẹ́ sọ́sọ́ dẹkú náà wá bó sí záhàbà ahàlù dùfúrì bẹ̀lú òfin gbogbo ládá làwọn olówó ìjẹ palẹ̀ mọ́ kẹrìgbẹ́ yìí ń tó máa gbénu bí wa nù yà èé fẹ́ ẹ̀sìn palẹ̀ gbogbo ẹ̀ mọ́ yẹn bá ti pèrò ẹ̀yin náà wà lọ́rọ̀ mọ̀dánù dé ẹ̀yin náà ń gbáwẹ̀ gbogbo ọ̀nà àlìjẹ́nà lẹ́kó tán ẹ̀dún ló wá tó yọ sàká àwọn òní. kọ́lá nàbí yìí sallallahu alaihi wa sallam ànábì tọ́lọ̀ ń ṣe ní ẹni tára rẹ̀ gba gbogbo complain ànábì ń sọ báyìí fún wọn jọ náà pé aa tí bó ti rí nu èmi náà rí bẹ́ẹ̀ ẹ̀ ń kírun báwọn náà ti ń jí ẹ̀ ń gbà rẹ̀ báwọn náà ti ń gbà bàbá tún lọ́rọ̀ ẹ̀ wá náwó títọ́ lọ́n dé àwọn náà jáde wọ́n nà á kí ló wá kù jẹ́yìn obìnrin sọ wájú ọlọ́run pa wájú wọn lọ kò sí àmọ́ ànábì ní wàá fún yín ní nǹkan kan sallallahu alaihi wasallam ànábì inú òròyìn ànábì ní pé kì í ànábì fẹ́kẹ́ nìkan wọ́dọ̀ ẹ̀ kó sunkún kó rẹ́rìn wọlé kó sunkún jáde kódà bọ́ bá sunkún wọlé yọ rẹ́rìn jáde kó lọ́dọ̀ ànábì inú sífà ànábì ní sallallahu alaihi wasallam ìmọ̀ fẹ́ dùn nù ni ẹ̀dá fún gbogbo wa náà yìí lára ànábì sallallahu alaihi ń dùn yẹn nínú tá a wí kí lànàbì náà ní lọ́wọ́ tó bàjẹ́ ààbò lówó púpọ̀ wọn bá ti dé yọkàn bùn wọn lówó ni bẹ́ẹ̀ kọ́ ànàbì ni kọ́dà wà á ń tálùkọ àkàkà bí wọ́n jì hín tọ̀lẹ̀ kọ́dà kó fojú ojú táwa pè ní ọ̀yàyà ìyẹn ni pé ojú tó fani mára ojú ẹ̀rín kó o fi pàdé ọmọ ẹ̀yà rẹ̀ sàárà ni ànàbì ń wí fún wọn báyìí ń jọ náà sallallahu alaihi wasallam ànábì ni ọ̀dà èmi náà fún yín kọ́ yín ní gẹ́gẹ́ dáhùn olówó náà mọ̀ tasbikuna bihi man sabaqakum àtòbìrìkúnà bihi man sabaqakum wa tasbikuna bihi man ba'dakum tusabbihuna wa tuhammiduna wa tukabbiruna thalathan wa thalathin dubura kulli salat ànábì la lẹ́rìí tó kù. sallallahu alaihi wasallam. ń kọ́ yín ní nǹkan kan táwọn olówó náà ní ráyè. kí ni nǹkan náà báwọn bá ti jáde tán tí wọ́n bá ti kírun tán èyí tí wọ́n sáré padà síbi iṣẹ́ rẹ̀ èyí tí wọ́n sáré padà síbi owó rẹ̀ olówó ọ̀ráyè àwọn olówó ayé àwọn ayé ànábì là ń wí táwọn ti ẹ̀ráyè ń o ọ̀pọ̀lọpọ̀ olówó tiwa lónìí ọ̀tẹ̀ ẹ̀ráyè ń yọba tiẹ̀ kí náà jàpọ̀ ni àmọ́ nẹ́bí ń sọ fáwọn tálíkà ńjọ́ náà pé èyí kọ́ yín ní nǹkan kan bẹ́ẹ̀ bá ṣe nǹkan yìí gbogbo ẹni ó ti ṣáájú yín tẹ̀ ń wò pé wọ́n ṣáájú yín lọ́dọ̀ ọlọ́run ni ẹ bá wọn ẹ fi wọn lẹ̀ ẹnìkan sì ní lépa báyìí àyàfi ànábi wá fàyà fi kan sí àfẹni ọba ṣe wù jùmọ̀ fẹ́ kọ́ yín iná o kọ̀tà sí rí inú ẹ̀sìn ẹni ọba ṣe wù jùmọ̀ fẹ́ kọ́ yín iná yọ ọbẹ̀ iná o àmẹ́rẹ́ yìí tẹ́ wá bá mi yìí ń kọ́ yín ní tẹ́ fi bá wọn tọ́ ṣáájú yín àwọn tí ń ti ń bọ̀ lẹ́yìn yìí ò ní bá yín àyàfẹ́ ní ọba ṣe wé kí ni nǹkan náà òní tá ànábì kọ́ wa tọ́ kó èmi rẹ tọ́pọ̀lọpọ̀ màmá nìsín ànábì níbẹ̀ bá ti kírun tán ẹ máa ṣe subhanallah walhamdulillah wallahu akbar salasan wa salasan ẹ̀sìn tàbí three times mẹ́tàlélọ́gbọ̀n gbogbo táwọn olówó ṣáájú nínú ìtẹ̀yìn tálíkà bá wọn nù inú àwọn tálíkà bá dùn wọn ni ẹ̀hẹ́n ọwọ́ wa tẹ̀ wọ́n kí wọ́n máa náwó wọn lọ àwa náà náà kiri bọ́lọ́hún. nígbà tó di lẹ́yìn ọjọ́ díẹ̀ wọ́n bá tún padà wá bá nẹ́bí sallallahu alaihi wasallam. ànẹ́bí ní kí ló tún dé. inna ikhwanana al-aghniya sami'u bima qulta lana fasani'u kama sana'na àmì náà lọ wí fáwọn olówó yìí tó wí fún àjò ní àwọn náà tó ti ń ṣe é àwọn náà tó ti ń ṣàzíkiri tó dé àmà sí àbí ọkọ wa lọ́gbẹ́ta ìbá wọn àwọn náà gbọ́ wọn tó kì mọ́lẹ̀ wọ́n ń ṣe é ibi tá à ń lọ nìyí tí lè ṣe ànábì gbàwọn ànábì wa ni ẹ̀hẹ́n àwọn náà gbọ́ wọn tó ń ṣe yóò náà zalika fadlullah yutihi man yasha zalika fadlullah yutihi man yasha tọ́ àjẹ́ pé èyí tó kú mẹ́ ní kẹ́ gbà fọ́lọ́ kéèyàn olówó ọ̀la ọlọ́run ni yutihi man yasha gbogbo mọ̀ kí gbogbo ọgbọ́n mo ti bá yín báyìí àmọ́ ànábì ọlọ́run ni mí èmi ò kọ́ yín kọ́ ọmọ ẹ̀kọ́ yín ní kan pé kẹ́nìkan ọmọ gbọ́ àwọn tí mo kọ́ àmọ́gbà táwọn náà ti gbọ́ táwọn náà ń sọ é nì gbogbo tí mo ní bí ó ti rí fún yín yóò rí bẹ́ẹ̀ fáwọn náà o ẹ wá gbà fọlọ́n fadlullahi yu'tihi man yasha bí ìgbà tó ń bínú ẹni ó fún ni ó ṣe dùn ó ṣe ní tèmi ò ní òun là nẹ́bí pàkíyèsí wa yìí o dhalika fadlullah yu'tihi man yasha àwọn nǹkan kan bẹ tí ọlọ́run rí sáàbù fẹ́ ni ọba fẹ́ ẹnìkan ò lè béèrè lọ́wọ́ rẹ̀ bó ti ti bẹ́ẹ̀ nínú ntọ́lọ́run gbẹ ni ọba wù òun ni kéèyàn olówó fún ọlọ́run wá ní ìwọ tálíkà sọ fẹ́ páàsì ń bí àdẹ́wò tọ́lọ́run polówó ti fún ọ gbà pé fábìlì lọ́ọ̀hì sí ìmọ̀lẹ́sà gbàpọ́lọ́ ọlọ́run ní ẹni ọba sì wù òní fún gbogbo ẹni tí ọba gba eléyìí ní tálíkà ẹ eh, yóò fẹ́ẹ̀lì ń bí ìdẹ́wò tọ́lọ́run polówó ti fún bọ́pọ̀lọpọ̀ ti ń fẹ́ẹ̀lì lónìí minadurusi mu'lima nínú àwọn ẹ̀kọ́ tó wà pínfù fún wa pé pé ńgbò tó dójú ẹ̀ la tó mọ̀ ẹ́ òun ní gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń lu wa láìpẹ́ yìí nàìjíríà jẹ́nẹ́rálì ọ̀hún pé ní ìbínú olówó ń bẹ nú àwọn tá ń bẹ lẹ́mí àwọn tálíkà wọ́n ń retí opportunity ni èé ṣe tó ń gun mọ́tò wọ́n sọ ní ẹsẹ̀ mọ́tò ẹ̀. èyí ti tọ́ kọ́lé wọ́n retí opportunity wọ́n jùnà sílé ẹ̀. èyí ti tó nìkan nínú ilé iṣẹ́ báyìí wọ́n kànnà sílé iṣẹ́. wàláyé ọ hàn pé ìbínú olówó ń bẹ lẹ́mí tálíkà nàìjíríà. ń fi hàn pé ní ẹjẹ́ àpadà síbi ọ̀rọ̀ ọlọ́run bí wọ́n ti rí ní fọ́bùdù lọ́ọ̀dù ọlọ́ọ̀lọ́ọ̀ ni ẹni ọba wù ní fún àtẹ́sílérún ìwọ tálíkà tó ń ṣe sùúrù kọ́ má bàa pélì níbi àdánwò tọ́lọ̀ ń polówó ti fún ọ. à ń bọ̀ wá bí àdánwò tọ́lọ̀ ń fi tálíkà ti polówó náà. àmì ẹ̀dákun jẹ̀má mùsùlùmí mo ní àwọn ẹ̀kọ́ yìí wà pẹ́ńfù pé ó débi ó dé yìí ká tó lẹ́nu ẹ̀. kí ló dé tá a wa ń di abára wa yìí ọ̀pọ̀lọpọ̀ kìí ṣe pé tíjà ìdí ń fẹlẹ̀ ìbínú pé ó ti bẹ̀rù òun la rí tí ń jáde nínú ọ̀pọ̀lọpọ̀ ìṣesí ọmọ ànábì adama kódà o kódà o ìmọ̀ bínú pé ọlọ́run ti ṣe fẹ́ nìkan ní nǹkan kan tí ò fún wọn nínú àdánwò téèyàn máa pélì àbíkọ́ páàsì ni ọlọ́run mọ́tàgé mi wọ́ páàsì ń bẹ̀ wọ́n ẹ̀rí náà dánwò tọ́lọ̀ ń fi olówó ṣe fún tálíkà gbogbo ìlànà ẹ̀bùn Muhammad sallallahu alaihi wasallam ti kọ́ wa kí n tún ra yín létí ọ̀kan náà àwọn sọ̀hábí ànábì ní ìtànkpé ní Hakim ibn Hisan òní sa'altu Rasulullahi sallallahu alaihi wasallam ń lówó lọ́wọ́ mọ̀nà ọba ànábì pé bùnmí fa àfọ́ọ̀nì ànábì bùnmí mo rí gbé igi ní ìjọrọrùn tó nìyí ńgbà mọ jẹ yìí ń dán ó ní mo tó padà fàṣà àìsùnwú fàtọ ni báwa náà ti ń ṣe lónìí kọ́dà gbólóhùn mi bá gun ọ tálíkà mi ní nǹkan lẹ́ẹ̀mẹ́wàá bọ́bá lọ lẹ́ẹ̀kọ́ kan láti ọ̀bá gun òṣòre lára ẹ̀ mọ́ ni o àdáwò ni o àti mo bí ní ìzámi ní mo lọ ó fún mi mo ná fẹ́ mo tún lọ ó tún fún mi mo tún wá lọ ànábì ní fún àmọ́gbọ́ o inna hadha al-mala hulwatun fàbàrà àdìmú bó ti ń gbowó ọ̀hún yìí ó dùn yíyan ọmọ ẹ̀ka béèrè wọ́n máa fi lé lọ́wọ́ wọ́n máa béèrè wọ́n máa bùn ó dùn àmọ́ lọ́mọ ìwọ hakimu o. من أخذه بسخاوة نفس بورك له فيه ومن أخذه بإشراف نفس لم يبارك له فيه وكان كالذي يأكل ولا يشبع وإن اليد العليا خير من اليد السفلى ìkìlọ̀ ńlá ńlá ànábì kìlọ̀ fún hakimu tó jẹ́ tálíkà ńjọ́ ó kìlọ̀ fún mi àti wọn náà lónìí lẹ́yìn tá a bá ti gbà pé dhalika fadlullahi yutihi man yasha. bó o ní átítúdì wa pẹ̀lú máa béèrè nǹkan lọ́wọ́ olówó náà àdẹ́wò ni. ànábi lórí ní ti ń fún ọ tó ń béèrè yìí ti ń fún ọ yìí ó dùn bẹ́ẹ̀ o. àmọ́ mọ̀ pé gbogbo ẹni tí ń bá ń ṣe hànà hànà hànà tí ń fi ń gbowó lọ́dọ̀ ẹni ọlọ́run fi sí lọ́dọ̀ yóò mọ gbà á ní kọ́dà anábì òdo mẹ́ anábì ní fàkẹ́ anákẹ́lẹ́ bí ìyá àkúlù wà láàyè ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ dàbí ẹni tí yóò mọ jẹun kò sì ní yó bá anábì dé wí ni yóò mọ jẹ kò sì ní ṣe kí ni kò ní yó gbogbo ẹni ọba ti pé ẹ fún wa ẹ fún wa ẹ jẹgini ẹ abẹ àwọn ọmọ òsè ẹ àwọn olóúnjẹ anabi ni bí náà àmẹ́ni ọba ṣe ké bí sàkáwà ti nafsin ó fayọ ọkàn ó fi ẹ̀mí pé òun náà ní kíma òun ní báyìí bí ọba dóbi òun ò ní lọ bẹ́ nìkan ànábi ní búrí kàdá òkú èyí tó bá gbà ní ọlọ́run ọ̀fọ̀ àgbáríkà sí fún ànábi tó ń kírọ̀ fún hakim ní wọ́n iná lẹ́dàá lọ́ọ̀lìyà hakim lọ́mọ́ ọwọ́ tí ń bẹ lókè tí ń na nǹkan sí yàn fẹ́yìrò mẹ́nà lìyẹ́ di sọ́fùlà ó lórí lọ́dọ̀ ọlọ́run jẹ́ ọwọ́ tí ń gbà lọ́rùn ọ̀nà ìbòtúrí nù ọwọ́ tí ń bẹ lókè tí ń fún yàn ó lórí lọ́dọ̀ ọlọ́run jẹ́ ọwọ́ tí ń tẹ́wọ́ gbogbo gbà ọwọ́ tí ń kalẹ̀kùn lẹ́kùn gbogbo gbà ọwọ́ tí ń ti hànràn hànràn hànràn nítorí pé ọlọ́run pín sọ́dọ̀ ẹnìkan kò pín sọ́dọ̀ tiẹ̀. hakimu ọmọ kíwà nabi sallallahu alaihi wasallam àwọn tó ìpé ní ẹsẹ̀kẹsẹ̀ tọrọ ọlọ́run bá ti ń wọ̀ wọ́n la ní ti bẹ̀rẹ̀ ẹsẹ̀ kí ni rẹ̀ á ti hakimu tí wàá sí ńláńlá dà nabi ti fún yìí ń bẹnu hadith tó lẹ́sẹ̀ ńlẹ̀ bẹ́ẹ̀ hakimu ni mo wá sọ fún anabi jọ́nà pé walladhi ba'athaka bil haqq la arzahu ahadan ba'daka abada ìwà nabi bó ti rí nu mo fi ọlọ́run tọ́ ohun tẹ́ mo fi búra èmi tẹ́wọ́ mi sẹ́nìkan má débi lọ́bọ́lọ́ àwọn sọ̀hábẹ́ nù la arzawu ahadan ba'daka abada ètò tẹ́wọ́ mi tọrọ nǹkan lọ́dọ̀ ẹnìkan má débi lọ́bọ́lọ́ hakim wa dẹ̀mí gúngùn anabi kò láyé hakim ń tẹ̀mí hakeem ń bẹ nígbà tí abubakar ń tẹjọba kọ́dà ń bẹ nígbà tí umaru ń tẹjọba ẹ wo báwọn sọ̀hábà ti dọkumẹ́ntì ìtàn tí ó wúlò fáwa. àwọn tọrọ yìí sojú lójú ayé ànábì àti wọn sọ hakeem wọ́n wá ní àwọn padà rí pé lójú ayé abubakar radiyallahu anhu abubakar wá jáde ìwọ̀n ń wí ní gbogbogbò pé tọ́ ẹjọ́ hakeem mo fẹ́ fi sùn yín o ó dijọ́ báyìí tí n ti ń ké sí pé inú ẹ̀tọ́ tí ọlọ́run ní fún gbogbo mùsùlùmí kọ́ wá gba tiẹ̀ àti ìmùní ọ̀wọ́ o. ọ̀dà yẹ ọmọrùn náà ọmọrùn náà kéde bẹ́ẹ̀ pé inú ẹ̀tọ́ tọ́lọ̀ fún gbogbo yín tí ń filẹ̀ ní kọ̀ọ̀kan yín lọ́wọ́ àkíìmù kọ̀ọ̀kan wá gba tiẹ̀ o àkíìmù tó ti lóhùn ò ní tẹ́wọ́ sẹ́nìkan mẹ́ tóhùn ìlọ́ bọ́lọ́hùn. وجعلنا بعضكم لبعض فتنة كذلك مجاسس بولون تنافيو أتصبرون إنه حديث ميكما قال النبي صلى الله عليه وسلم أنبي سنكي لفو صحابي من سونا جتالي كان جنا أنبي ني لأن يأخذ الرجل لأن يأخذ الرجل بحبل ثم يأتي الجبل فيأخذ حزمة من الحطب فيبيعها أو فيبيعها ويستغني بثمنها خير له من أن يسأل الناس أعطوه أو منعوه أنا بني كان يكون يودي dìde kọ́ wá ọ́dínárì okùn kó sì wá lọ nú gbó kọlọ tagi ìdáná lọ́jà owó tó bá wá ní kó ṣe pé ní oníjọ́ máa ṣe haranharan lọ tọrọ nǹkan lọ́dọ̀ àwọn èèyàn ghayru lahu anábì ló dóore fún jùkọ́ máa béèrè lọ. sa àtọ́hu àwùmọ̀nà wọ́n fún o àbí wọn ò fún tó ti béèrè náà ó ti di kíma rẹ̀ ó di dáradà rẹ̀ torí náà ẹ̀dá kan olùwàfọlọ́wọ́sà dánwò gẹ́gẹ́ bó ti fi tálíkà náà ṣàdánwò fún olówó ọlọ́mọ́sàájì gbogbo wọ́n pàṣẹ o. أقول ما تسمعون وأستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين وصلى الله وسلم وبارك على نبينا محمد wàhálà àlìhí wọ́sàbìhí ajimáyìn adúgbàfọ́lùwọ́ bá wa lẹ́ẹ̀kan sí ọlọ́nkọ́sà lẹ́kùn kí a ti bẹ̀fà nábì àti gbogbo àwọn sọ̀hábì ànábì àti gbogbo ẹni tí ń bá ń tẹ̀lé súnà nábì náà yóò fi dídí ọgbìn di àlìkìyàmà. ọ̀já ńlá bá àbọ̀kùn lè bá àbẹ̀n fìtìmẹ̀tà àtẹ́sìmírùn ọ̀kẹ́ni rọ́bù kẹbẹ̀sì rọ̀. mo ní bọ́lá ń ti fi olówó dán wò àdáwò ni gbogbo tálíkà jẹ́ fẹ́yìn olówó náà ọlọ́run fẹ́ wo sẹ́yìn náà paasi inú ọ̀pọ̀lọpọ̀ ayé alukuraanu hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam bó ti sọ ti tálíkà fún bẹ́ẹ̀ náà níbi sọ tẹ̀yìn olówó náà sẹ́yìn náà ń lò ó ẹnu wọn bá àsìkò díẹ̀ tó kù ńbẹ nu suratul baqara olùwọ́ba ni wàlá tayammamu al-khabitha minhu tunfikun. ولستم bí ákìdíhì ilẹ̀ àtúgbìmẹ́dù fìí. ọlọ́run ló lówó tí ọba bun tálíkà ní nǹkan mẹ́jọ jẹ́ pé ìjíwọ̀ náà lè jẹ ló ń gbé fún àti ìwọ̀ ni. wọ̀dà tẹ̀yẹ́ mọ̀mọ́lì kọ̀bí olúwa lè ṣe tó yẹ pé èyí ọ̀dà inú owó yín òun lẹ́wọ̀n rántí pé táwọn èèyàn ń bẹ mọ́sálásí òun lẹ́wàá rántí pé bàbá tó máa ń rìn lọ́nà kìíní yẹn ń kọ́ oúnjẹ àjẹkù àlòkù aṣọ olùwaniláṣẹyà mọ̀mọ́lùkọ̀bí ẹ má máa gbèrò intentionally kó ṣe pé ẹ máa rí sáfù ntẹ́yìn náà mà sí ọ̀dà wàlá sunbi àfìrí ní a bá fi lọ ẹ̀yin náà nígbà arabi tó lówó ti lè fèèlì lọ́dọ̀ níbi àdẹ́wò tọ́lọ̀ ń fi tálíkà sí mi nínú àyà mi kúmá olúwa ń bá gbogbo olówó sọ̀rọ̀ gbogbo ẹni ó ní tó lè ná tóun ní èrí yọnu ọlọ́run lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun ẹ̀ ń fi orí lọ́dọ̀ ọlọ́run kí lẹ́yìn ná ẹni ọba fẹ́ tí ó dáa jù lọ́dọ̀ ọlọ́run ọlọ́run láti kọ́ ní náà tóun náà fẹ́ràn jù lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun. bàbá ń sọ̀rọ̀ olówó olówó ní sòsáìtì ti wà yìí láwùjọ wà yìí nàìjíríà lápapọ̀ mo wí o áfíríjì ẹni tí ń bẹ́ ń jọba olówó ni wọ́n torí náà ọ̀rọ̀ yìí bá wọn wí e, politician tí ń bẹ́ ń ni wọ́n olúwa ń gbogbo àwọn àdẹ́wò tí ń yọrí yìí e, ẹ ògùn ẹ̀ lọ́lọ́run ní ń ké sí wa létí yìí. lan tanalul birra hatta tunfiqu mimma tuhibbun. èyí tó yẹn náà fẹ́ràn jù ní ẹsẹ̀ rẹ̀ jẹ́ àwọn tálíkà náà. gbogbo ìgbà tí nǹkan bá fẹ́ ṣe bí ìgbà tó lé àti ìjọba ọlọ́run sàn wọ́n lẹ́sẹ̀ dáadáa. ìjọba ní àkìrẹ́jì sẹ́fún yín á fún yín lówó tẹ́ ìdáko á sì ẹ̀ ń pa wà fún yín àmọ́ náà ń sọ fún yín pé ẹ mẹ́jọ jẹ́ pé ẹ̀ ń pa wà nìkan ni ó ti tálíkà ọ̀pọ̀lọpọ̀ olówó wa lónìí tó ṣe pé níbi tí owó ńláńlá wà ni wọ́n rí sáàfù fáwọn ọmọ tí wọ́n tí wọ́n wá ṣiṣẹ́ kódà o kódà inú ta sì lè fi sòògùn kí bínú yín ọmọ abẹ́lé ní pálíkà ọmọ ètò opportunity kí tó sílẹ̀ kó wọn ṣe ń tọ́lọ̀ ló wọn fẹ́ ń pa tìyín náà gẹ́gẹ́ bí n ta wí. òun ni ẹ dákun ẹ dákun gbogbo ọ̀nà kẹrí nǹkan kan bẹ tá a lè fún ọmọ nìyàn tágbára wa ká nǹkan kan bẹ tí kò síjọba kò sólówó tágbára ẹ̀ ká ẹnìjọba tẹ̀rẹ̀ ló kù kéèyàn pé poverty alleviation dáàpọ̀ ọ̀lú kan láyé kò sóró sí mẹ́ kò sí. inú fúnà ọlọ́run ni pé kólówó ọmọ ẹbẹ kíkẹ́ ni ọmọ ẹbẹ ìtàlíkà náà ọmọ ẹbẹ àlẹ kò sí rẹ̀. abẹ́sẹ̀ rí nǹkan kan tí yóò jẹ́ kí tálíkà náà ó lè máa gbégbèjì ayé rẹ̀ tó náà lòfin ọlọ́run tí ò ní fẹ́ẹ̀lì ilé àdánwò tọ́lọ́run fẹ̀yìn olówó sí. òun ni ẹ dákun ẹ dá hàn ó ẹ dá ìníran kan èmi náà lè dá èmi náà lè débi tí ó wù mí ẹ dákun ẹ dá padà fún tálíkà kò sí mọ́ kò sí mọ́ ó ti kéré ọ̀pọ̀lọpọ̀ ọmọ tálíkà lónìí yóò ti wo bí wọ́n ti bí un ó ti mọ̀ pé ní ó dè tá irú ìwé tó wọ́n ó ké irú ìwé tí ó kà bọ́bá ka tẹ́lẹ̀ ó ti mọ̀ pé nítorí bí wọ́n ti bí òun yìí ni ó sọ orú iṣẹ́ tí òun ó ṣe. lan tanalu al-birra hatta tunfiqu mimma tuhibbun. olúwa lè tún wu ẹ̀yìn ju ní náà ẹ̀ náà. ẹ jẹ́ kí hóòpù yọ padà tí wọ́n sọ ọ̀bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ṣòro wa. ẹnìkan kò lè yanjú ìṣòro ọmọ àlẹ́bí ádámà. àmọ́ sẹ́rí ló pe ìgbà tó ń kálukú bá wà lẹ́mìí pẹ̀lú ògùn ọlọ́run bọ́lọ̀n bá lẹ́mi ní ó ṣiṣẹ́ bí báyìí bọ́lọ̀n bá lẹ́mi ní ó bẹ bí báyìí àwọn kan ò ti gbégi dínà pé ń bo ń bo wọ́n ti bí wọ́ ọ̀dà ọlọ́nkọ́ mọ́sá àjẹ́ kí gbogbo wọ́ páàsì kódólówó páàsì lára tálíkà kọjẹ́ tálíkà náà páàsì lára olówó àtàkùnlérú gbogbo ibi ọlọ́run bá wa tó ń kálukú sí ẹ̀rántí Muhammad sallallahu alaihi wa sallam ànábì ní ìmọ̀lọ̀rọ̀ mùmìnì o fa inna amrahu kullahu khair oore ni gbogbo ọ̀rọ̀ mùmìnì ẹni ó dólówó bọ̀ bá lò ó bọ́lọ̀ntì ni ó lò ó oore ni fún ọ ìwọ́tọ̀ ọjẹ́ tálíkà náà bọ́ bá dúró pẹ̀lú òfin ọlọ́run páàkì àdẹ́wò tọ́lọ́run àwọn olówó ṣe fún ọ ọ̀nà ìwòrè lọ́jẹ́ fún ọ náà اللهم انصر من نصر هذا الدين اللهم اشف مرضانا ومرضى المسلمين واغفر لموتانا وموتى المسلمين الذين شهدوا لك بالوحدانية ولنبيك بالرسالة وماتوا على ذلك وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين الله قوي وطر صلى صلى على صلاة حرب الله أكبر صفوفكم يرحمكم الله الله أكبر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 والذي قدر فهدى والذي أخرج المرى فجعله جثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر وما يخفى ونيسرك لليسرى فذكر إن نفعت الذكرى فيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر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 تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع لا يسمن ولا يغني من جوع وجوه يومئذ ناعمة راضية في جنة عالية لا تسمع فيها لاغية فيها عين جارية فيها سرر مرفوعة وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله